إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́run bá àtúrọ̀ ìfẹ́ àti ìjọ fún aṣọ́jú anáwó àmọ́kànlọ́ ọlọ́lọ́ àdúgbò ọ̀sọ́lá àìṣàlá àtúnàbọ̀ síwájú lórí àlàyé tíra sọ̀rọ̀ mùsùlùmí. Àfààní báàbò ìyá dàtí ìmọ̀ ní láti ìfọ́nbí ìtàgọ́ orí nípa wípé ẹ̀rí tó bá ti rinlẹ̀ nínú ẹ̀sìn wa a máa pinni lọ́kànbalẹ̀ sí i. زيادة الطمأنينة طمأنينة القلب بتضرع الأدلة إنسان تبتلẹ̀ àti gbàgbé nǹkan yìí ń bẹ ọlọ́run tó wá fún wa ní àrídájú yóò tún gbini lọ́kàn balẹ̀ pé ànífẹ́ òṣìyẹ kú iná nìyẹn. قال الإمام مسلم رحمه الله وحدثني حرملة بن يحيى أخبرنا ابن وهب أخبرني يونس عن ابن شهاب عن أبي سلمة بن عبد الرحمن وسعيد بن المخيم عن أبي هريرة رضي الله عنه ومن أبو هريرة يوم حديثي إني أن رسول الله صلى الله عليه وسلم قال لا نبي صنجرنا صلى الله عليه وسلم نحن أحق بالشك من إبراهيم عليه الصلاة والسلام wáyé pé lóòótọ́ ni ànábì Ibrahim alayhi salatu wa salam wáyé pé lóòótọ́ ló ṣe èméjì nǹkan ọlọ́run àwọn onínàánú àhàkù ìṣẹ́lẹ̀ min Ibrahim àwọn agbẹ́ngàn ló yẹ ká ṣe èméjì jùlọ. òun ti ń rí ẹ̀rí tí ànábì Ibrahim ò ṣe èméjì nǹkan ọlọ́run tó kí ló fi mú ọ̀rọ̀ yìí wá ó ní ìfọ̀n nígbà tí ó sọ Al-Qur'an ọlọ́run bá àlejò ẹlá mú ọ̀rọ̀ anábì ibrahim wa alayhi salatu wa salam ó dọ́rọ́ sí èrè ọlọ́run ní o ari ní kayfa tó fi yé lọ́wọ́ta fi hàn mí ari ní fi hàn mí kayfa tó fi yé lọ́wọ́ta báwo ni wàá ṣe gbé òkú dìde àwọn tí wọ́n ti kú ti pẹ́ bóòlù ti gbé wọn dìde ọlọ́run fi hàn kọ́ọ̀là awàlà mi ọlọ́ni ṣòwò nígbàgbọ́ mọ́ ni ó ní bàlá mo nígbàgbọ́ wọlá kí ìyẹ̀fùnà ìnà kọ́lbì ìmọ̀ọ́nì nàtúlù kọ́lbì ẹ̀rí òun ló ń béèrè fún yẹn ni wípé yóò fún ti ní lọ́kànbalẹ̀ títí ń bá gbogbo ojú bọ́mọdé nìyẹn ṣe rí nìyẹn ìyẹn ò túmọ̀ sí wípé ó ń fi èdè ìyẹn pa tó ti nígbàgbọ́ nínú ẹ̀ ṣùgbọ́n tó bá tún rí tó tún rí tó tún rí nǹkan yẹn ó ti lọ́kàn balẹ̀ pé ó dá mi lójú ṣáká ike mo rí nǹkan yẹn ẹni tí wọ́n sọ̀rọ̀ fún pé nǹkan báyìí ṣẹlẹ̀ báyìí tó gbọ́ ẹlòmíín tún dé òun náà tún ní nǹkan báyìí ṣẹlẹ̀ báyìí ó lè lẹ́ẹ̀kejì ó ti gbọ́ ó ti gbọ́ méjì ẹnì kẹta tó dé òun náà tó sọ the same thing ìgbé àìmí náà rí nǹkan báyìí táwọn pé bí nǹkan yẹn ṣe bí ọ̀nà tó ti ń gbọ́ ṣe ń lékún sí bẹ́ẹ̀ náà ni ìgbàgbọ́ rẹ̀ lórí nǹkan yẹn pé lóòótọ́ ló ṣẹlẹ̀ ó ṣe máa lékún sí. tó mo túmọ̀ sí wípé gbàtẹ́ni àkọ́kọ́ sọ abẹ́nìkejì sọ ó ṣe ń ṣe ìléṣe ṣùgbọ́n bí wọ́n ṣe ń pọ̀ sí tí wọ́n ń sọ pé èmi náà rí èmi náà rí èmi náà rí yóò mọ fún ní ìtànpé ní ìmọ̀ àwọn ìlàsìn kọlù yẹni pé ìfọkànbalẹ̀ àyà yóò fún ẹnìyẹn nti anabiwa ibrahim alayhi salatu wa salam tó ń béèrè ní ìpè ari ní ìpè ìfàtó fi mọ́ta ọlọ́dà kò fi hàn mí gbogbo àwọn tí wọ́n ti kú bóò ló ṣe gbé wọn dìde kò mọ béèrè pé ṣé wàá gbé wọn dìde ń tó tọ́ àhálí fi mọ́ta lẹ́yìn tọ́lọ́ ti sọ ó ní kẹ́yìfà tó fi mọ̀ọ́ta bóòlù ló ti gbé wọn déèrè ọlọ́ ọlọ́run ọ̀dà àwọn ọ̀dà tó lè ṣó nígbàgbọ́ wọn ni ó ní àbálá ọ̀dà tí lè yẹ sàn yìí sàn kọ́ ìdí ó ní ìfọkànbalẹ̀ àyà nìkan náà ni òun béèrè ẹ kí ọkùnrin bá lè fún balẹ̀ sí lórí ẹ̀ àlékún ni. sọ̀rọ̀ bí wàá Muhammad sallallahu alaihi wasallam ó mú ọ̀rọ̀ yìí wá wọn ni àwọn tó wọ́n sọ yìí pé Ibrahim òun ní ṣàkù òun ṣe iyèméjì àwọn nǹkan ń lo áyà yìí ìgbé ń sanabi Ibrahim àyèsọ̀rọ̀ sọ̀rọ̀ kó ń nípa ọ̀rọ̀ a alábi wọn ni tí a dúró ànábi Ibrahim báyìí lè ṣe iyèméjì then nahnu ahaqqu bishakki min Ibrahim àwọn àti wọn lálẹ́ tó kàṣe iyèméjì tó ànábi Ibrahim lọ àyè sọlátọ sọlá torí àwọn nǹkan oríṣiríṣi tó ń tẹ̀lé torí àwọn nǹkan oríṣiríṣi ṣùgbọ́n àṣeyẹlé torí kí àwọn lè gbàgbé àwọn lè gbàgbé yìí kí anábì ìwọ̀rọ̀ ní àyè sọlátọ sọlá òun náà ṣe méje pààrọ̀. حديث يستسواجه قل ويرحم الله لوطا قل فما بقى نبي لوطنا عليه الصلاة والسلام tani anabi lu òun náà ni anabi tọ́lọ́run láti àwọn ìjọ rẹ̀ tí wọ́n ń ṣe tí wọ́n ń practice ìwà ìyẹn sódómì kí ọkùnrin kó máa gbìyànjú àti ṣe ọkùnrin èyí tí àwọn ìjọ anabi lu wọ́n ń practice tọ́lọ́fẹ̀ àwọn yẹn tó anabi wa ń mú ọ̀rọ̀ rẹ̀ wá àti ìfọlásọ̀fọlásọ̀ oníwọ̀nyá amọ̀lọ́hùn lóòótọ́ lóòótọ́ oníkọlọ́mbà tí a nà bí lò aleyhisalaam lakọ̀tà nà yà wí ìlà rúkùnì ìṣẹ̀lẹ̀ wípé ó dá wa lójú ṣáká èpè ó fara sí ọlọ́run rẹ̀ lò ọlọ́run rẹ̀ ló padà fara sí torí pé ó wò ó wípé tóun bá ní agbára òun ò bá òun ọba kojú àwọn ẹni wọ̀nyí fún bí pẹ̀lú wọn ní àwọn èèyàn rẹ̀ látara wípé eŋti wọn kojú tiẹ̀ náà rí nípa wípé ọláwọn fẹ́ fẹ́ àwọn fẹ́ bá àwọn ọkùnrin tán bá alálejò wọn fẹ́ bá wọn ní ìkan pọ̀ àwọn ọkùnrin náà sì bá ànábì lóṣù lálejò àwọn màláíkà ni ṣùgbọ́n wọ́n wá bí èèyàn bí ọkùnrin àwọn ń gbìyànjú àti wá bá pé àá ó ní àwọn ọkùnrin tó rẹwà báyìí lọ́dọ̀ ìrẹ̀lú alẹ́ ìsọ̀tọ̀ padà nǹkan yẹn dùn ún ó ní alẹ́ ìsàmì ń kó mọ̀rọ́ jùlọ rọ̀ ṣe é kò wá sẹ́ni tó ní láàkáyà rárá nù yín tí aburú tẹ̀ ń ṣe láàrin ara yín ẹ tí fẹ́ gbé lọ́dọ̀ òun nígbà tó ń ní àwọn àlejò tóun náà tiẹ̀ mọ̀ wípé àwọn màláìkà àwọn àlejò tí wọ́n wá bá wọn wá bí èèyàn bí ọkùnrin ni àwọn èèyàn rẹ̀ yìí wọ́n ń bọ̀ wá níwà wípé wọ́n fẹ́ wá raga fún àwọn ọkùnrin tí wọ́n bá alálejò ó wọ́n ń bínú ó pé alẹ́ ìsà ẹ́ ní fún rọ́jò ló ń lọ ṣe tí kò sí kankan láàrin yín ẹ̀sìn tó líla ata yìí ni tó bá ní agbára yín òun ò bá dí pẹ̀lú yín gẹ́gẹ́ pọ̀ tó yìí òun bá dí pẹ̀lú yín àwọn màláíkà yẹn wọ́n ti lọ́kàn balẹ̀ pé kó má wọrí kó fún wọn lè kàn máa bọ̀ wá ike wọn ní níkàápá àti súnmọ́ àwọn ibẹ̀ ló ti rí i pé a ó dàbí pé ó ń ṣe ọlọ́run kó làwọn ẹni wọn yìí ó ṣe ọlọ́run ni wọn. so ṣùgbọ́n bí tó ti ń sọ yìí pé tóun bá níkàápá òun ò bá òun ò bá kojú gbogbo wọn ẹ̀rí òun ò bá kojú wọn ṣùgbọ́n ó padà ṣe kí ni ọlọ́run dára di ọlọ́run ìyẹn ni anabiwa muhammad wa sọ yìí pé yàrá hàmà ọlọ́run olùsọ́n ọlọ́run bá kí anabi lò laqad kana ya'wi ila ruknin shadid wàláwùlà bí sọ̀tì stéjì ní túwìlà láwùlọ́wùsí yóò kópa. anabi ní sallallahu alaihi wasallam tóun bá ilé wà nú ẹ̀wọ̀n ẹ̀rí tóun bá ilé pẹ́ nínú ẹ̀wọ̀n bí anabi yusuf kò ṣe pẹ́ nínú ẹ̀wọ̀n àléjì sọlátọ sàlám na adam kò dá ìyá ó ní òun ò bá jẹ́ pé ẹni tó wá sí lọ́jọ́ kìíní àná wípé ọba ń pè ẹ́ la adam kò dá ìyá kí ni tí mo tó ń sọ nípa anábì yusuf pàṣẹ anábì yusuf wà ní ẹ̀wọ̀n àléjì sọlátọ sàlám sí àwọn tí obìnrin ìyàwó ọba tó parọ́ mọ́ ìpè ó pé bóun lájọṣepọ̀ eventually wọ́n padà wá padà wá ó padà wá dèrò ẹ̀wọ̀n ó ti wá wà nú ẹ̀wọ̀n ó ti ṣe díẹ̀ nígbà tó yá òun ni ọba sọ yìí pé kí wọ́n lọ mú un wá bàtọ́ba ńlá là oríṣiríṣi ọba ẹnìkan wọ́n sọ fún ọba yìí pé a ah, bàtọ́ òun wà nú ẹ̀wọ̀n lágbájá báyìí lágbájá báyìí yusuf lórúkọ rẹ̀ ah, ó máa ń rọ àlá o ó ń rọ àlá fún àwọn nínú ẹ̀wọ̀n òun sọ pé ó máa lè rọ àlá yìí ọba ní wọn lọ mú wa ànábì yóò kú parí ìsúlátọ sọlá nígbà tí wọn ṣe yẹn dé ó ní ọba ní kí n mú ẹ wá ọba ní ọmọ bọ wá ànábì yusuf ọgáde ó ní irji'i ila rabbika lọsọdọ ọba rẹ fasalhu ma balu niswati lati qata'na aydiyahunna sọ fún pé fún wáàdì nípa àwọn obìnrin tí wọ́n di owó wọn lọ́jọ́ kìíní àná tí nǹkan yẹn padà ṣokùnfà tó ń fi wà nú ẹ̀wọ̀n ọba yẹn wò fáwọn owó ló ń sọ ó ní kó lọ wádìí nípa àwọn obìnrin yẹn ọba yìí padà wá pé gbogbo àwọn obìnrin yẹn ó pé wọn wá sí padà ìpè máa fọ́tò kóńnà ìrọ̀ wájú tó nà yóò tó fà àná sí kí ni kátà yẹn padà ṣe gbogbo yín nígbà tá ìgbìyànjú àti àti ẹsẹ kí Yusuf kó ṣe gbá kó ṣàwó níta ẹfẹ ṣe fún lélẹ kí ló padà ṣẹlẹ̀ àwọn èèyàn wá narí ìsìn tó ṣẹlẹ̀ ibẹ̀ ni nǹkan yẹn ti wá clear sí ọba wípé a innocent ni àwọn gbá sẹ́wọ̀n látijọ́ yìí tó dẹ̀ ti lu àìmọye ọdún nínú ẹ̀wọ̀n ìgbà yẹn ni anabi Yusuf tó jáde alayhi salatu wa salam anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wa mú ọ̀rọ̀ yìí wá ibi tó ń ba ilé wà nú ẹ̀wọ̀n bí Yusuf ṣe wà nú ẹ̀wọ̀n yẹn tí ó ń ṣe ọba kan wá dé wàá sọ wípé ọba ni ò jáde òun ní wúlẹ̀ dúró láti máa sọ wípé kọ́kọ́ lọ ṣe báyìí náà ẹ àjẹmùtò dáàyà òun á jẹ́ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ni. àwọn afáṣàlàyé pé kí ni ìtumọ̀ nǹkan yìí àwọn nǹkan tó mú wa yìí wọ́n ní anábì sọ àwọn ọ̀rọ̀ yìí lè ta wá dórí láti fi rẹra rẹ̀ lẹ́nìí ẹ̀rí láti ti ara rẹ̀ lẹ̀ yẹn ni pé ìwà rẹ̀ lẹ̀ kéèyàn jẹ́ ẹni tí ò ní máa gbéra rẹ̀ ga kájí ọmọ wípé anábì wa Muhammad sọlọ sọlá ojú àwọn anábì tó ń sọ yìí lọ kájí ọmọ wípé ojú anábì yóò tó lọ aleyhisalaam kájí ọmọ wípé ojú anábì yóò tó lọ aleyhisalaam ṣùgbọ́n sọ àwọn ọ̀rọ̀ yẹn káwọn èèyàn kan máa ṣe nǹkan tí ìgbéraga ó fi wọ ọ̀rọ̀ ọmọ èdè ènìyàn gẹ́gẹ́ bí olórí níṣọ́ ọmọlẹ́yìn ó ní pé kó máa yin ọ̀gá rẹ̀ kó máa yin ọ̀gá rẹ̀ bóyá lójú ẹ̀ àbí lẹ́yìn rẹ̀ kó máa yin níṣọ́ ọmọlẹ́yìn nìyẹn tó ìgbà míì ọ̀gá náà ó máa ṣẹ̀ṣẹ̀ wípé à èmi ò mọ̀ tó àwọn alágbájá yìí kódà kó mọ̀ fóun ju wọn lọ kódà kó mọ̀ wípé òun ju wọn lọ òun ló fa ohun tó sọ nípa anabi ibrahim aleyhisselatu wasala gbé ah, a sábà sọ yìí gbé anabi ibrahim ní ṣàkú sí ọlọ́run ó ṣe èméjì pa ọlọ́run a ah, àwa gan la máa ṣe èméjì jùlọ o ẹrí ọ̀rọ̀ tàwa dóòrè ni ọ̀rọ̀ kìíní ọ̀rọ̀ tàwa dóòrè ni tani ò mọ yìí fi aṣíwájú gbogbo àwọn anabi ọlọ́run ni tani ò mọ yìí fi ayò ọlọ́run ni òun ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gẹ́gẹ́ bí olórí ẹ wàlàkọ́ ni ó ṣíyà ìlàyà anta wà dọ́rù ó ní wọ́n ti ránṣẹ́ sí mi igbó tí ń sọ fún yín pé àǹtà wà dọ́rù ó fi gbogbo yín kẹ́ níwá rẹ̀ lẹ̀ kẹ́ ra yín lẹ̀ ìyẹn gbọ́dọ̀ ti tàwa dọ́rù ni nínú àwọn nǹkan tí màá jẹ́ kí yẹn nígbéraga láyé ipò wà bẹ̀ ipò kí yẹn bá rẹ̀ nípò oníṣẹ́ kan tó ga a máa ìgbéraga torí pé yóò ríra ẹ̀ tán pé gbogbo èèyàn ẹ̀rí wọn ní ọba ba lóhun gbogbo ohun òun ló pàtó jẹ́ pé gbogbo àwọn lọ́balọ́ba ń gbà yẹn láwọn ayé àtijọ́ wọ́n á kàn rí obìnrin kan ni wọ́n tiẹ̀ kí ẹ̀ síyàwó ẹ̀ nìkan ni ọba gbẹ́sẹ̀ lé ó gbẹ́sẹ̀ lé náà nìyẹn ìyàwó níyàwó ọmọ ọba náà tó ń pè ní àrẹ̀mọ òun náà mọ rìn káàkiri ọjà obìnrin tó bá ti rí báyìí ó gbẹ́sẹ̀ lé òun náà gbẹ́sẹ̀ lé nìyẹn gbogbo àwọn jàbáàbíra nígbà yẹn àwọn ọba jẹ nípàjáyé àwọn nǹkan tó máa ń ṣe lórí pòsíṣàn tí wọ́n wà wọ́n ríra wọn gẹ́gẹ́ bíi pé kò sí ẹnì kankan tó kún ga ju àwọn lọ mọ́ tó nǹkan yẹn wọ́n ń fa ìgbéraga nínú tó wọ́n ń fa ìgbéraga nìyẹn nínú tó tún wọ́n ń fa ìgbéraga òun náà ní owó tí yẹn bá ní owó ní ọkọ̀ yanturu tí yóò bá ṣọ́ra òun náà ṣe kíni yóò jẹni tí ó ní gbéraga fanabi muhammad sọlọ sọlá ipò tó bára rẹ̀ ọlọ́run bá alikẹ́lá fi sí ipò tó ga ibùn láàrin àwọn òjíṣẹ́ láàrin àwọn ànábì tó kù àléhi mọ́sálá tó sọlá síbẹ̀síbẹ̀ ẹ̀wù tó ń sọ inú ọ̀rọ̀ yìí ó ń fi mú rẹ̀ wálẹ̀ wípé a kí mo wá tó ànábì ibrahim ni àléhi mọ́sálá tó sọlá kí sẹ́nìkan bá sọ yìí pé ibrahim yìí ṣe ṣáàkù nípa ọlọ́run ó ṣe méjì nípa ọlọ́run nahnu ahaku bi shaki min ibrahim ṣáwa tó ibrahim àwọn gan láti ṣàkú jùlọ o subhanallah ẹ̀rí ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n ní ó fi ń ṣe tàwádùrù ni ẹ̀rí ó fi mú rẹ̀ wálẹ̀ ni ó sọ nípa lúùtù náà ìpè à ìpè yẹ kó ṣe náà ló ṣe ìpè ẹ̀ ti sọ́dọ̀ ọlọ́run ọba rẹ o torí pé kò lágbára àti àti báwọn èèyàn yìí jà wọ́n ló fi mú rẹ̀ wálẹ̀ ni ó tún sọ nípa anábì yusuf aleyhi sọlọtọ sọlá kíkọ́ báyìí kó òun ni ẹsẹ̀ kan náà tọ́ba ti ní kó òun máa bọ̀ lòun máa bọ̀ ọ́ ẹ̀rí alama ibn Uthaymi rahmanullah wọ́n ní bó ṣe yẹ kí olórí bó ṣe yẹ kó rí pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ nìyẹn ó gbọ́dọ̀ jẹ́ni tí ó níwá rẹ̀ lẹ̀ ẹ̀rí ó gbọ́dọ̀ jẹ́ni tí ó máa bá wọn sọ ọ̀rọ̀ ẹni tó níwá rẹ̀ lẹ̀ pé bó lè méjì wá jẹ́ lè jẹ́ nǹkan ẹ̀rí torí pé níwájú ọlọ́run náà àwùlẹ̀ jẹ́ nǹkan níwájú ọlọ́run àjẹ́ nǹkan àbí ọlọ́run subhanahu wa ta'ala kó máa kó àmọ́ ṣe kó máa di àṣeṣe kó máa jẹ́ kí àwọn nǹkan tó fún wa kó sọ wá di onígbéraga láyé kó má jẹ́ kí a jẹ́ onígbéraga kó má jẹ́ àríra wa tán ẹ̀rí lọ́dọ̀ ọmọ ìdí ènìyàn àti níwájú ọlọ́run téèyàn bá ti ríra ìtàn lọ́dọ̀ ọmọ ìdí ènìyàn yóò padà ríra rẹ̀ tán lọ́dọ̀ ọlọ́run náà ni ètò dẹ̀ sọ ṣàìtàn ìbílí ètò sọ ẹni rẹ̀ lẹ́yẹ́yẹ́ nìyẹn ìgbéraga orí rẹ̀ tán ni ọ̀làkùnrin mi náà ọ̀làkùnrin mi ń pè ó dá mi látara iná ó dá òun látara ìrọ̀pọ̀ báwo wàá ṣe ní kí òun òun jẹ òun dá látara iná kó òun forí balẹ̀ fẹ́ dúró dá látara ìrọ̀pọ̀ orí rẹ̀ tán yányá ọlọ́ni àbá wa sátìbárọ̀ ó kọ̀ jálẹ̀ wàtàkùbárọ̀ ó ṣègbéraga káàrin ní alikafiri ó ti gèsè látara rẹ̀ ni so ipò ẹ̀rí ipò tó ga a máa ń sọyàn di mùtàkàbíyà ẹni tí ó ní gbéraga abẹ́lẹ́ ọ̀hún subhanahu wa ta'ala kódà kan tí ó ṣàánú ẹni kankan wa ah, inshallah abdulrasheed sori hadithi tó bá bi ẹgbẹ́ ń àti màkẹ́tì wájú subhanahu wa ta'ala. أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته